الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين adúpẹ́ fún Ọlọ́run Ọba lẹ́yìn wá gbà náà tọrọ kí àti àlékòrògè fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam akíra wa kú òǹgbẹ láti àárọ̀ ọlọ́ba yóò kà kún iṣẹ́ ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa yóò sì fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ládá lórí rẹ̀ bákan náà gẹ́gẹ́ bí ṣeṣí wa ti ànáwó níjẹ́ ọjọ́ kejì nínú oṣù Ramadan ètò tí ẹ̀ lọ́gbọ́n nìṣẹ́ náà ni ètò wa ètò yóò húdà wà búṣọ̀rọ̀ eléyìí tí àwọn olùkọ́ wa àwọn olùmọ̀ wa adoktor sharafdin gbadebo rọjí tí wọ́n máa bá wa sọ ọ̀rọ̀ náà nínú rẹ̀ ní ìsinmi ọ̀kẹ́ lọ́ba kí ó ṣe ní ìrọ̀rùn fún un. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ọ̀pọ̀ fún ọlọ́run bá wa ọba tí ó sọ wá di òní tó fún wa ní àǹfààní àti jẹ́ ọ̀kan nínú ẹni tí ó bẹ láyéláyé nínú oṣù Ramadan àtọ̀dún yìí ọlọ́run ọba kan sì léyìí lágbàmọ́ fún wa. oníbèrè ṣe béèrè ó ní ipò owó gan ni Ramadan wa nínú ẹ̀sìn Islam a ìbéèrè ńlá ni ìbéèrè yìí Ramadan ní tó dájú pẹ̀lú àwọn ẹ̀rí tó múnádóko látinú Al-Qur'an àti sunna tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní pé ramadan ruknan min arkan islam al-khamsa orígun kan ló jẹ́ nínú àwọn orígun ẹ̀sìn islam márùn-ún àpèjúwe islam yìí ó dàbí àpèjúwe ilé ńlá tá a kọ́ ni tá a mọ sórí òpó mẹ́rin tí òpó èyí tó wá lágbára jù á dìmú láàrin òpó márùn-ún àwọn gbọ̀ngàn ni òpó múlẹ́rú fẹ́sìn islam ilé ìtòsí pé tọ́ka nínú wọn bá ti yẹ̀ dànù ìsìláàmù èèyàn yẹ dànù nù kọlọ má jẹ́ kí ìsìláàmù tiwa kọ yẹ dànù Ramadan ọwọ àjọ kan nínú àwọn òpó márààrún yìí já wo náà alukur'an níbi tí olóhùn ọbẹ ẹlẹ́dàá wa tó ti ń bá wa sọ̀rọ̀ nípa Ramadan yìí olóhùn ẹlẹ́dàá wa ó ń sọ nínú suratul Baqara ó ní yā ayyuhal ladhīna āmanū kutiba alaykumus siyāmu kamā kutiba alal ladhīna min qablikum la'allakum tattaqūn ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo a ṣe àṣeyàn ìkẹnuró ìkóraró jìnnà sáwọn nǹkan tó lọ́wọ́ bá náà gbọ́dọ̀ sí pẹ̀lú ẹ̀mí páǹsì náà láti ìgbà tá àlùfáàjáde bá ti yọ títí tí ó fi di pé òrànwọ́ a ṣe ní ọ̀ràn àyàn lẹ́yìn lórí gẹ́gẹ́ bá ti ṣe ṣe lọ́ràn àyàn lórí àwọn ẹni tó síwájú yín la'allakum tattaqun torí ká lè bá jẹ́ni tó máa payọ̀ lọ́wọ́ ọlọ́run ọba ọ̀sàdédé sọ pé ká máa ṣe Ramadan nítorí pọ́fẹ́ febi pa wá àbí nítorí pọ́fẹ́ fún gbẹgbẹ wa àbí nítorí pọ́fẹ́ fìyà tí máa ń wùwà jẹ wa rárá o ọlọ́run ọba fẹ́ tara rẹ̀ sọ wá dẹni tó hàn páyà rẹ̀ ni ṣebí wọn náà ti mà pé ìpáyà ọlọ́run òun náà ló lórí gbogbo tí mú ní soríire ẹni tí ìpáyà ọlọ́run bá ti ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn ló máa ń soríire kò sí ìpáyà ọlọ́run lọ́rọ̀ rẹ̀ irú wọn kì í soríire ọlọ́run kò sèmi pẹ̀lú rẹ lólórí rẹ ọ̀dà èmi ń payọ̀ ọlọ́ ìwọ náà ni ìwọ náà ń payọ̀ ọlọ́ ẹja àjọ bira wa léèrè jama kí ni jẹ́ payọ̀ ọlọ́run gan tọ́lọ́run fẹ́ kátara Ramadan kátara rẹ̀ rí òun náà ni an taj'ala baynaka wa bayna adhabillahi wiqaya bimtithali awamirihi wajtinabi nawahi òun náà ni kéèyàn kófin kankan dígàgà láàrin rẹ̀ àti ìyà ọlọ́ kí aláàfin madagari irú símẹ́ǹtì wo la lò fún irú irin wo la lò fún irú gíráàfù wo la sì lò fún kìí ṣe rìn kìí sì ṣe pẹ̀ kìí ṣe gíráàfù èyí a fi mọ gàgá yìí òun náà ní ká máa tẹ̀ láṣẹ ọlọ ká sì máa jìnnà sí ń tọ́lọ̀ ní ká máa ṣe ṣebí wọn náà ti mà ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́lọ́ ní kò ṣe tèèṣe ṣebí wọn mà ọ̀pọ̀ àìmọye nǹkan tọ́lọ̀ ní kò ọmọ ṣe ṣebí ló ń ṣe báwo ló ṣe wá jẹ́ni tí ń payọ̀ lọ ẹlòmíràn pé ìtumọ̀ ká payọ̀ lọ òun náà ní ká máa wọ aṣọ kìtìpàkáyé aṣọ kan tó yí bàjẹ́ tó ṣe yí pé gbogbo sísọ́ọ̀sì tẹ́lẹ̀ ayé yìí kò lè ràn lórí tí ẹ̀dá ti ń wọlé eléyẹn èèyàn ti bá nù ẹlòmíì rò pé nínú ká máa dárí kórí ọmọ dápándárà ní gbogbo ìgbà wọn pè ní ọlọ́ pé nínú ká máa jẹ oúnjẹ kápọ̀ láti sùn sórí ibùsùn ká máa wá sùn lórí ìpẹ́ ẹlòmíì rò pé bẹ́ẹ̀ nípa ọlọ́run ọba wa rárá o ohun tí wọ́n pè nípa ọlọ́run ọba wa òun náà ni kó máa tẹ̀lé tọ́lọ́ kó o sì máa jìnnà sí tọ́lọ́run ọba ní ká máa látara Ramadan ẹni tó bá ń gba Ramadan àǹfààní ńlá yọ jẹ tiẹ̀ báwo ni o ṣe ní jẹ tiẹ̀ ṣé bí ìwọ ò jẹun ṣé bí ìwọ ò mu kì í ṣe kó o lóúnjẹ lílo ò kì í sì ṣe pé òlónú lè lò ṣe mú mi ìyàwó rẹ ń wù ọ́ o sì sá láti láti bá a lò lọ́sàn-án Ramadan yìí kì í ṣe nítorí pé ìyàwó rẹ yìí báyìí yóò ju agbára rẹ lọ rárá ṣùgbọ́n nǹkan kan bẹ̀ ń kọ dínà kọ jẹ ń kọ dínà ń kọ dínà súnmọ́yàwó rẹ òun náà ni ọ kò síbi tó lè sí tí Ọlọ́run ọba ẹ̀rí ní ìgbà míì ọ̀pọ̀lọpọ̀ nínú wa àlà níbẹ̀rù ọlọ́run àlà níbẹ̀rù ọlọ́run ṣùgbọ́n láì ṣàkíyèsí láì ṣàkíyèsí ìwà wa láì ṣàkíyèsí ìṣesí wa torí pé ẹni tí o bá ti máa ṣàkíyèsí ìwà rẹ̀ tí o máa ṣàkíyèsí ìwà rẹ̀ tí o máa ṣàkíyèsí ìṣesí rẹ̀ kò ní mà bóun nípa ẹ̀ ọlọ́run bóun nípa ẹ̀ ọlọ́run ọ̀kan nínú àwọn olùmọ̀ wọ́n fẹ́ dá àwọn ọmọlé ẹ̀kọ́ rẹ̀ wò ó fún ọ̀kọ̀ọ̀kan nínú wọn ó fún ẹlẹ́yẹlé ó ní ẹyẹlé yìí o oníkálukú ní oníkó mu lọlé kọ́ lọ dúnbù rẹ̀ níbi tẹ́nìkan ò ti ní rí ọkọkọ nínú àwọn ọmọ yìí ó sì mú ẹyọ létí ẹ̀ ó mú ọmọ lọ́lé kálukú wá bíi tẹ́nìkan tó rọ̀ ẹni tó rí pé gbogbo èèyàn ó rí ọ̀ tó ń bá ní kóun láàrin ìta àwọn ó mú ọ yàrá ó yàrá du lé nígbà tó kejì mú lé ó mú wá wọn gbogbo wọn dá lé padà padà

eléyìí ni wọ́n pè ní ìbẹ̀rù ọlọ́run bá wa ìbẹ̀rù ọlọ́run máa ń ṣẹlẹ̀ sẹ́ni tí ń gba Ramadan nípa pé kìsìkò náà lè tilẹ̀kùn mọ́ríkọ́ jẹun kìsìkò kò lè tilẹ̀kùn mọ́ríkọ́ mọ́nu tó bá sì jẹun yóò tó mọ́ mi yóò tán kó fọwọ́ panu kó sọ pé ah, Ramadan náà tò ní mọ́ alágbára o lẹ́yìn ìgbà tó sì ti jẹ̀bà tó ti yó lẹ́yìn tó ti mọ́mi tó ti yó so ṣùgbọ́n ẹ̀ẹ́nì rí mùsùlùmí kan tí ó yí pọ̀ ń ba Ramadan tí ó wà wọnú ilé tí ó lọ jẹun tí ó yóò bá kété tí tí ó wá jáde tí ó máa parọ́ kó ń ba Ramadan kò lè ṣẹlẹ̀ ẹ̀ lè rí mùsùlùmí kan tí ń ba Ramadan tí ó wá máa ma tí ó lọ túṣọ lára ìyàwó rẹ̀ tí wọn bá yàwó lò lọ́sàn rọmọbọ́n tí wọn ajáde wá tí wọn lò ń ṣe rọmọbọ́n ẹ lè rí nígbà tá a bá wà lè ṣe sùúrù fún jíjẹ a lè ṣe sùúrù fún mímu a ṣe sùúrù fáti súnmọ́ ìyàwó wa tí èsì wọ̀ ṣùgbọ́n náà ọba ló ń eléyìí láti ṣèjọ́sìn fún nínú rọmọbọ́n tá a bá lè ṣe sùúrù fún eléyìí ó dájú pé a lè ṣe sùúrù fáwọn nǹkan lọ́wọ́ bá ṣe léwọ̀ torí rẹ̀ ẹni tí ń ṣe àṣìyà fún ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ló lè ṣe sùúrù ló lè ṣe sùúrù fún àtijalè kò ní jalè àìní kò ní mú jalè bákan náà ẹni tí ń ṣe Ramadan yóò lè ṣe sùúrù fún zina kò ní déjì zina nítorí pé ìyàwó tiẹ̀ gan tó jẹ́ tiẹ̀ ọlọ́run bá ní kó ṣe sùúrù fún lọ́sàn Ramadan kò gbọdọ̀ sún wọn ó ṣe sùúrù fún báwo wá ní sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ lùranù bákan náà ẹni tí máa ń ṣe Ramadan ẹ̀ nígbà nídìí pé kọ́ máa takò tọ́lọ̀ nítorí pé òun ti ṣe sùúrù láti tẹ̀lé tọ́lọ̀ yóò ṣe sùúrù náà láti jìnnà sí ti ọlọ́run ọba wa tí kò fẹ́ eléyìí tọ́ka nínú àǹfààní tá a máa rí nínú Ramadan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí wọn làwọn gba Ramadan àwọn wà burúkú tó ṣẹ́kù lọ́wọ́ wọn bíi jìbìtì bíi àfọwọ́rá bíi àgbéda bíi ká máa dalẹ̀ ká máa dalẹ̀ bíi ká máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún bíi ọ̀tẹ̀ kéta dókòwò kẹlẹ́mánì gbogbo àwọn wà burúkú yẹn wà lọ́wọ́ wọn àmì ni lórí pé Ramadan tiwa kèé ṣètò dángájíà Ramadan wa kìí ṣe tó dúró déédéé wọ́n lè gbà á mo ti gbà á nínú rọmọbọ́nà tí wọn kìí ṣe gidi ẹni tó bá ń gba gidi ohun tó dájú ni pé gbogbo ń tọ́lọ́wọ́n bá wọ̀ fẹ́ ni ó jìnà sí lẹ́yìn rọmọbọ́n gẹ́gẹ́ bó ti ṣe ń jìnà sí tọ́lọ́wọ́n bá ní kọ́ mọ̀ sí nínú ọ̀pọ̀ èèyàn wọ́n kó tọ̀ àwọn ṣùgbọ́n ká pé kò àìmọye ọdún tó ti lọ àìmọye oṣù tó ti lọ lórí rẹ àìmọye ọjọ́ tó ti lọ lórí rẹ rọmọbọ́ọ̀nù ilé iná bó ṣe dé lẹ́rẹ̀ ló ṣe lọ́jọ́ kan tó nà ó tún dìtà ọlọ́ni ayé mẹ́mẹ́rẹ́dàt àwọn ọjọ́ tó ló ń kà ní rọmọbọ́ọ̀nù àwọn tó ló ń kà ní yìí àwọn tó ṣe pé máa kése yóò ló ń kà nínú àbí kí lò lè ṣe sùúrù sí kí lò lè tó ṣe pé ọwọ́ yóò sì lọ olóríire yẹn olóòsì àmúlò àwọn ọjọ́ yìí tó lò dáadáa kó tó di pópó ramọ lọ́wọ́ yóò fi ṣe nǹkan tí ó jọ sáǹfààní fún láyé àti lọ́la kéyàmù ọlọ́wọ́n bá ní faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar àyèbámà tẹnìkan nínú bá jálá rẹ̀ àbótiẹ̀ wà lórí ìrìn àjò tí ò fi ní ẹni tó bá jálá rẹ̀ tí ò ní lè gbà ẹni tó a máa bí kásẹ̀ kọ́sọ̀ nínú sọ̀láàtì sọ̀láàtì tó jẹ́ rákà mẹ́rin tí máa bí kásẹ̀ ní rákà méjì méjì ọlọ́run ló ń gbà ipe ru wọn wọn lè má gba Ramadan wọn san padà lẹ́yìn Ramadan wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin àwọn tí ó sì lágbára láti gba Ramadan nítorí pé wọ́n ti gbó àbẹ́ni tí ń sáré láàrẹ̀ tó ṣe pa ti jákà nínú péru rẹ̀ ó lè ní ó lè nítọ́jú àárẹ̀ yẹn lè nítọ́jú bí ẹni tó yẹ pé kánsà burúkú ó ti mú ẹ̀dọ̀ rẹ̀ kánsà yìí ó ti fẹ́ já ìdọ̀ rẹ̀ bọ́ sílẹ̀ so irú eléyìí kò sí nǹkan tí ń retí ju pé bọ́yọ̀ ní ní àbọ̀là irú àwọn eléyìí ní tí wọ́n máa ṣe ni pé wọ́n máa bọ́ aláìní àwọn arúgbó kùjọkùjọ tí ò lè gbà Ramadan àti àwọn aláàrẹ̀ tó ṣe páàrẹ̀ tí ń ṣe wọn ó burú já ààrẹ tí pé wọn lè gbádùn mọ́ irú àwọn eléyìí àwọn máa bọ́ aláìní ni dípò dípò sọ́wọ́n tójoojúmọ́ ọlọ́ni faman ọlọ́run ọba yóò san lẹ́sàn tó lóore wa an tasumu khayrun lakum àmọ́ ọlọ́run ọba ní kẹ́ ẹ gba Ramadan yìí ń ló lóore jù fún yín o ìwà aláàárẹ̀ tó bá pààrẹ̀ rẹ̀ orí fọ́ lásán ni ìwà aláàárẹ̀ inú ọrùn lásán ni ìwà aláàárẹ̀ eyín ro lásán ni ìwà aláàárẹ̀ ara ríro lásán ni o lè gbà á ọlọ́run ní kò gbà ló lóore jù fún ọ ìwà onírìnàjò náà tó ń ti pé ìrìnàjò rẹ ọgbà kó o lè ọlọ́run ní kò gbà ló lóore jù fún ọ in kuntum ta'lamun tó bá ṣe pẹ́ ọlọ́ni shahru ramadan alladhi unzila fihi alqur'an nínú oṣù ramadan yìí lọ́nà ọba sọ alqur'an kalẹ̀ hudan linnas alqur'an tó jẹ́ àfihàn mọ̀nà fáwọn yẹn wa bayyinatin min alhuda wal furqan olùsí àlàyé yékéni nípa kíni ìmọ̀nà àti kíni ìgbẹ́ olùsí àlàyé yékéni tí ma ṣe ìpínyà láàrin dáadáa àtàìdá láàrin ìmọ̀lẹ̀ àti òkun yìí ọlọ́wọ́n bá kọ́kọ́ وصفك على سبيت العزة نسمى لأي ني ليلة القدر من رمضان ليلة من رمضان نال الله بلا سنسوا القرآن كلا فالنبي محمد صلى الله عليه وآله وسلم ني جاتي ملكة جبريل كوكوما القرآن وابا نبي ني جاتوا أن نغار حراء طلعوا بات اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم alama ìnsánà máa lè yáàlẹ̀ eléyìí ti ṣe àwọn àyà márùn àkọ́kọ́ tí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá àkọ́kọ́ sọ̀kalẹ̀ nínú alukur'an inú oṣù ramadan lọ́lọ́wọ́n ọba àkọ́kọ́ sọ̀kalẹ̀ ọlọ́run ní oṣù ramadan tó ṣe pé nínú rẹ̀ lọ́lọ́run ti sọ alukur'an kalẹ̀ nínú rẹ̀ lọ́lọ́wọ́n ọba ti sọ alukur'an kalẹ̀ alukur'an tó jẹ́ tó jẹ́ àfinimọ̀nà fún gbogbo ìmọ̀nà ń fún gbogbo àyàfẹ́ ni tó ní òun ní ìmọ̀nà tí ń bẹ mọ́ alukur'an ilé òfin ṣe olùsí àlàyé yékè ní alukur'an nípa kí lójú ọ̀nà mọ̀ kí sì ní sinà kò sí ẹni tí ó ké alukur'an tí ó sì mọ ìtumọ̀ tó ń ké tí ò ní mọ kí ni ọ̀nà àti pé kí ni ìgbẹ́ nínú alukur'an látara alukur'an wàá máa ṣe yàtọ̀ láàrin ntí ṣe ẹ̀sìn àti ntí kí ni jẹ́ ìgbàgbọ́ òdodo kí sì ní jẹ́ ìgbàgbọ́ alukur'an yìí inú oṣù ramadan yìí lọ́lọ́ sọ̀kalẹ̀ ọlọ́ni fama shahida minkum ash-shahra falyasum ẹnikẹ́ni tí yíyọ oṣù ramadan bá sojú rẹ̀ tó bá bọ́ láyé ọlọ́ni ẹgbà ramadan o waman kana waman kana maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar ọlọ́ni tuntun sọ yàrá rẹ̀ àbẹ̀ntúwà lórí ìrìnàjò àwọn màsà tí wọ́n padà ní àwọn ọjọ́ mi yuridu Allahu bikum al-yusra wala yuridu bikum al-usra ìrọ̀rùn lọ́wọ́ fẹ́ fún wa kò fẹ́ ìṣòro fún wa ìdẹ̀kùn lọ́wọ́ bá fẹ́ fún wa kò fẹ́ ìdààmú fún wa wali tukmilu al-iddata kẹ́ẹ̀lì bá pé àwọn ọjọ́ Ramadan náà kẹ́ẹ̀ gbà lágbàpè wali tukabbiru Allaha ala ma hadakum kẹ́ẹ̀sì lè bá a tó fi bá jẹ́ni tó tọ́lọ́wọ́ bá ti torí rẹ̀ tó ṣe Ramadan tó ṣe ló fún fún wa àyè wa la'allakum tashkurun kálí bá jẹ́ni tí ó máa dúpẹ́ fọlọ́ ọba tó ràn wá lọ́wọ́ tá à ń gbà tí ò jẹ́ kí nǹkan kan ṣe wá ọba tó ràn wá lọ́wọ́ tá à ń gbà tí ò jẹ́ kí nǹkan kan kó mú wa ọba yìí tó dúpẹ́ fún tó ṣe fún wa láti sìn pẹ̀lú Ramadan ọlọ́run kò sí Ramadan náà látẹ̀wọ́gbà fún wa eléyìí ṣe àfihàn gẹ́gẹ́ ti ṣe jẹ́ pé Al-Qur'an tọ́ka sí ipi ọ̀rọ̀ ẹ̀yà òun náà ní gba Ramadan nínú hadith eléyìí tí abdullahi ibn umar radiyallahu anhuma tó gbà wá eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde nínú tírà wọn àtúnrẹ́ ìlú bẹ̀rẹ̀ náà tó fi hàn pé alórígun kan nínú orígun ẹ̀sìn islamu márùn-ún ramadan torí pé anabi sọ níbẹ̀ pé bóyá islamu على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه ولمسلم ولمسلم وصوم رمضان وحج البيت anabi sallallahu alayhi wa وسلم ó ní orí òkú márùn ó náà la mẹsìn islam lé lórí òkú alákọ̀ọ́kọ́ ìran ẹ̀ lọ ń gbọ́n yẹn o ìwọ tó ṣe kó wọn bí léèrè nípa wọn ní wọn mọ islam yín lórí òkú márùn ẹ wá sọ ẹ wá ṣàlàyé wọn fún mi ó ní ẹ àwọn afáàlẹ bí léèrè ọmọ ìwọ ọmọ ìwọ tó jẹ mùsùlùmí ọmọ orí òkú wo ìní wọn mẹsìn islam lórí ó sì ń janu pé mùsùlùmí ni ọ tọ òwúrò tẹ́tí kan gbà ní ìsìn gbàlọ́pọ̀ kan kó o sì dín mú má fi jẹun alákọ̀ọ́kọ́ òun náà ní kájẹ́rì shahadatu an la ilaha illallah wa anna muhammadu rasulillah ìjẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi allah eléyìí ni tuma la ilaha illallah yìí ṣe pé la ilaha kọ̀sọ́gbà kan illallah àbólúwa tẹ́ǹ tutukutu rárá o ìtumọ̀ la ilaha illallah la ma'buda haqqin illallah ìyẹn ni pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allahu nìkan eléyìí ni túmọ̀ la ilaha illallah eléyìí túmọ̀ sí pé nítorí bá ti sọ la ilaha illallah pé mo jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah ẹ̀ nǹkan mìíràn yàtọ̀ sọ́lọ́ ẹ̀ẹ̀ni gbáǹdì pé ń pe nǹkan mi ìtọ́ yàtọ̀ sọ́lọ̀ ẹ̀ẹ̀ni gbáǹdì pé ń wárí fún nǹkan mi ìtọ́ yàtọ̀ sọ́lọ̀ ẹ̀ẹ̀ni gbà nídìí pa ẹsẹ̀ bọ ẹ̀ẹ́ nídìí pa ẹ̀rí kìíní kan mẹ́lẹ̀ nídìí pé à ń ka kìíní kan mẹ́lẹ̀ nídìí pa àṣọ kìíní kan ká àṣọ mọ́lé àṣọkọ́ àgbékọ́ nígbà tí èèyàn bá ti sọ la ilaha illallah èèyàn ti dẹni tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lódodo wípé ọlọ́wọ́ ọba yìí nìkan la tó sùn olùlọ́ba ti lani olùlọ́ba ti gbani olùlọ́ba ti fúnni olùlọ́ba tí sì sáláì fúnni olùlọ́ba ti pani olùlọ́ba tí sì múni máa bẹ láyé láàyè tá a bá ti mọ báwọn onìkan la gbọ́dọ̀ jọ sùn fún kò sí nǹkan míì tá a gbọ́dọ̀ jọ sùn fún tó yàtọ̀ sí ọlọ́wọ́ ọba lóòótọ́ oníkálukú lè wà láyé kọ́mọ́ ní bùkátà tiẹ̀ ìwọ ní bùkátà ló sọ dédìí ẹ̀bọ bùkátà ló sọ dédìí kọ́ ọmọ orogún fọlọ́ rárá má ṣẹbọ sọlọ tí o bá ti gba la ilaha illallah àrùbọ̀ tẹ́wọ́ sọlọ wọn bá kọ́ ọbẹ̀ lọ́wọ́ bá wa kí ni nǹkan tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá wọ́n ṣe fún ọ nítorí pé wá nínú hadith látọ̀dọ̀ anábọ̀ وإنه ليستحيي أن يرفع إليه عبده يديه ثم يردهما صفرا dájúdájú olúwa ẹlẹ́dàá yín ọba onítìjú ni ọba ọlọ́rẹ̀ sí ni ojú a máa ti ọlọ́ ikú kọ́ka nínú àwọn ẹrú ọ̀hún kọ́ tẹ́wọ́ sóńtọ̀rọ̀ kankan kọ́ wá dọ́wọ́ náà padà lófo kò lè ṣe é ṣe ni gbogbo ẹni tó bá fi lè tẹ́wọ́ sọ́lọ̀ ntọ̀rọ̀ kankan kò ní dọ́ kò ní dáwọ́ náà padà lófo torí ẹ̀ tó bá ti gba láyé ayélujára ọgbọ̀ gbàgbọ́ pé àìgbẹ́lọ̀ làìgbà àdúrà rẹ̀ tó o bá ti bẹ́ lọ àdúrà gbà ni wa anna muhammadan rasulillah kásì jẹ́rìí pé wa muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run èmi gba anabi sallallahu alayhi wa sallam gbọ́ pé ìwọ náà gbàgbọ́ pé ìránṣẹ́ ọ̀dà kí ni ìtumọ̀ apá àgbàgbọ́ pé ìránṣẹ́ ìtumọ̀ rẹ̀ nǹkan mẹ́rin sínú jama nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ká gbàgbọ́ wípé gbogbo ọ̀rọ̀ kama wa gbẹ tí ètò sì sọ yìí rí bẹ́ẹ̀ àbí òrí ọ̀dà ọ̀dà ọ̀dà àhàó tó bá ti fún wa tó sì wá nínú àdé tó fẹsẹ̀ nílẹ̀ kó dodo eléyìí ní nǹkan alákọ̀ọ́kọ́ àmọ́ anábì fún ọ àti tí pàlàbà àwọn sì rí àbí òrí àwọn sàhábà ó ní gbogbo ibi jẹba ti rájẹ máa pa nígbà táwọn dé pa gbogbo pa gbogbo ajá pa ìgbà tó yà ànábì lẹ́yìn mọ́pàjámà ẹ̀fàjálẹ̀ kò sí nǹkan kan ẹ̀fàjálẹ̀ ẹ̀fàjálẹ̀ àmọ́ ajá dúdú birikiti ẹ̀ máa pa wọn àwọn sàhábà wa sọ pé ah kí ni ìyàtọ̀ ajá dúdú àtajá funfun àtajá pupa ànábì ni al-aswadul bahimu shaitan gbogbo ajá dúdú birikiti shaitan nìyí

nítorí pé ẹni tó bá ti tẹ̀ láti ànábì sallallahu alaihi wasallam kò gbàgbọ́ kó jìṣẹ́ ọlọ́run ọba ni eléyìí sì pọ̀ láwùjọ wa jàmáà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí tẹ̀ láti ànábì wọ́n á máa fetí pàlàbà rẹ̀ wọ́n á máa tà ń pàdánù ìdí nìjọ́ máa ti sọ pé ànábì sọ kankan lẹ̀ àwọn àlùsùn náà lọ́ọ́ tẹ̀lé lẹ́yìn ah, ẹ̀yin wọn kọ́ ṣebí gbogbo mùsùlùmí náà lọ́lọ́run pa al Hashr ó ní wa ma wa ma nahakum anhu fantahu gbogbo nǹkan nàbí mú wa fún ẹgbà wa ma nahakum anhu fantahu nǹkan nàbí sì kọ̀ fún ẹ̀jìnà sí nínú nǹkan nàbí sì mú wa fún wa ní sunna kí wọ́n á ló dé ìwọ ọgbà fún sunna nàbí sallallahu alaihi wasallam èyí tẹ̀lé ọwọ́ àlọ́ ọgbà nàbí gbọ́ kó ló sọ àgbàgbọ́ bákan náà nǹkan ẹlẹ́kẹta òun náà ni wípé nǹkan tánàbí sallallahu alaihi wa sallam tọkọ̀ fún wa kájìnà sí ijtinabu ma naha anhu wa zajar nǹkan nàbí lẹ́ẹ̀gbọ́dọ̀ sí kájìnà sí kásì rí i pé àjìnà sí tefetefe torí pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ni wọ́n á ṣe jẹ́ni tó sóríire kọ́lọ́n kó sèmi pẹ̀lú rẹ lólóríire. nǹkan ẹlẹ́kẹ̀rin tí ń túmọ̀ sí pa àgbà pé muhammadu rasulullah òun náà ni alla yu'bada Allah illa bima shara bá a gbọ́dọ̀ sílọ̀ pẹ̀lú nǹkan kan yàtọ̀ sí ntànà bí ṣe lófin ntànà bí bá mú wa lófin nìkan la gbọ́dọ̀ máa fi sílọ̀ kèsì pàtó máa fa gbárí tiwa náà gbé kalẹ̀ ìgbà yẹn gbà tànà bí náà bá sọ ẹ̀dá wa náà sọ tábàní kọ́lọ̀ rasulullah sallallahu alaihi wasallam ọ̀yẹ̀kùn olè sọ pé tọ́lọ̀n bá ń sọ̀rọ̀ tánàbí bá ń sọ̀rọ̀ táwa nìwọ̀ eléyìí túmọ̀ sí pé tá a bá gbà pa nàbí sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní àwọn nǹkan mẹ́rin gbọ́dọ̀ pè sára wa wà iqamis salat orígun kejì oníkàmá gbé sọ̀lá ti dúró gbígbé sọ̀lá ti dúró lákòókò rẹ̀ kásìrì yìí pé àmà gbé dúró láì jẹ́ ipa pé àwọn májẹ̀mú rẹ̀ àwọn májẹ̀mú sọ̀lá àti wọn gbọ́dọ̀ pèsè wa lára kásàlù wa dáadáa kásì mara dáadáa káwọn ṣe sọ̀lá àti tẹ̀gbìntẹ̀gbìn bí ẹni tó gbégbé sídìí ti ń ṣe sọ̀lá àti eléyìí kò sẹ́ náà bẹ́ẹ̀ náà nù sọ̀lá àti tá à ń ṣe kájẹ́ ni tó ṣe pé ńgbà tá à ń ṣe ibi tá a forí kan là ń wò kì í ṣe ká máa wọ̀ tún ká máa wò sí bọ́pọ̀lọpọ̀ tí máa ṣe nínú sọ̀lá àti wọn ẹ̀ sì bẹ́ẹ̀ lómi ìṣeré ni wàláhì tọ́ba á pé òkú lẹ́ba ni ah, àṣìlẹ́gbẹ́ta yìí ti ń ṣe sọ̀lá àti ni la hawla wala quwwata illa billah ká gbé sọ láti dúró ó túmọ̀ sí pé ká mójútó gbogbo ìtọ́jú ọ̀ràn rẹ̀ ká sì gbìyànjú láti jẹ́ni tó ṣe pé náfìlà náà kò ní gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa náfìlà òun náà pàtàkì nítorí pé náfìlà òun ó fi pé ládùn ọ̀ràn yẹn fún wa tó bá dijọ́ gbẹ̀ngà kìyàmù wọ́n ìtẹ́ ìzẹ̀kẹ́ ká máa yọ zàká òun náà ní orígun kẹta nínú orígun ẹ̀sìn Islam Ọlọ́run bá fún wa lówó púpọ̀ Ọlọ́run bá wá ní ká yọ díẹ̀ nínú rẹ̀ ká fi ṣẹ̀sìn fọlọ́ àpèjúwe tó o bá ní owó tówó rẹ̀ wá wọ nìsọ́ọ̀ tó tó òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat ẹni tó bá ti lélẹ̀ yìí ìdá kan nínú ogójì péré lọ́lọ́wọ́n bá ní kó yọ ọlọ́wọ́n bá sì ní kó yọ èsì pé kò fún lèmọ́mù èsì pé kò fún mọ́sálásí ọlọ́run ti sàlàyé oríṣi ọ̀nà mẹ́jọ èyí tí wọ́n mọ̀ kó zaka sí wa hajjul bayt orígun kẹrin oná nìkan sí hajj ká bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá wò ẹlẹ́ẹ̀karùn-ún ní sọ́wọ́n ní Ramadan ibi tá ní ìparí nínú àwọn ẹ̀rí tó tún tọ́ka sí pé rọmọbọ́ọ̀nù yọ ọ̀ràn wọn ni o èyí fi ṣeré rárá o òun náà ni pé ẹnu àwọn mùsùlùmí lápapọ̀ àlejòmọ́ ó kò lórí pé rọmọbọ́ọ̀nù ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí pé kó gbà lópin ìgbà tí yẹn bá jẹ́ mùsùlùmí èèyàn gbọ́dọ̀ gbà tẹ́nìkan bá sọ pé rọmọbọ́ọ̀nù kò sí nínú òfin ọlọ́run tọ́lọ̀ wọn bá fi ránṣẹ́ òun ò sì ní ìgbàgbọ́n pẹ̀lú ntòun nítorí kò sí lára Islam onítọ̀hún di kèfèrí kọ́lọ́run ọba kọ́mọ́yà wà ní kèfèrí kí ni tí mo kèfèrí gan ẹni tí ò gbọ́ ọ̀gbọ́lọ́ngbọ́n gbà tó lọ́n pé nǹkan ọ̀ràn àyàn ni sọ tọrọ lọ́dọ̀ rẹ pé kò túbá kọ́ ọ̀gbà pé bẹ Islam tọ́ba wọn lọ gbà ìgbà náà ìdájọ́ Ọlọ́run ọba tí ń bẹ lórí ẹni tí ọba kọ Islam lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ wọn ò ọba kọ wa tí bá wá tó wá ní ẹ ìnígbà pé Islam ṣùgbọ́n òròjú ọba esi lagbara láti gbà látàrí gbòròdú ní dọ́làmù àmọ́ ọba pé rọmọba náà bẹ́ẹ̀ mẹ́sì islam èèyàn bá di pòkì pòkì oní àlẹ́ni tó mọ̀jú ọ̀nà tọkọ láti gbà torí tọ́lọ́wọ́n bá ní rẹ̀ tọ́ta ń padànù irú wọn ni wọ́n ń pè ń pòkì ọlọ́wọ́n bá kọ́ mọ́ iye mi pẹ̀lú rẹ̀ ní pòkì ọlọ́pẹ̀sẹ̀ mi pẹ̀lú rẹ̀ lọ́kà nínú àwọn ẹrú rẹ̀ tí wọ́n mọ̀ yóò jẹ àtẹwọgbà lọ́dọ̀ ọlọ́ ìdúróṣẹ̀sìn fọlọ́ lóru Ramadan tí wọ́n ń ṣe yóò jẹ àtẹwọgbà lọ́dọ̀ ọlọ́ pẹ̀lú rẹ lólórí rẹ fún ọlọ́run ọba san àwọn olùmọ̀ wa ní lórí ìbéèrè tí wọ́n fi sí wa láti ilé òun náà ni pé wọ́n ní pé nígbà nípa pé tá a bá tá a bá gbójú lásìkò ìgbà mẹ́kàn bọ́tà ni wọ́n sọ ń bìkan yìí wípé àwọn sẹ́kọ̀ọ́ jẹ́ pé ọ̀kan jábọ́ nínú àwọn tí wọ́n dè mọ́lẹ̀ ni àbíké ló fà á tó lè jẹ́ pé bẹ́ẹ̀ wáyé. tó alhamdulilayi ẹ àwọn ṣayatin ẹ ẹ pè wọn láwọn èṣù ẹ ẹ jẹ́ àmọ́ pè wọn ní ṣayatin ṣayatin tí ṣẹ̀rí àpè wọn yẹn ló ti dáa jù torí pé èṣù lọ́dọ̀ Yorùbá wọ́n fẹ́ràn èṣù torí pé máàsà Yorùbá nìsín yìí báyìí wọ́n ń bẹ nínú wọn àwọn tó yẹ wọ́n so oúnjẹ sí wọ́n tún dáná sí wọ́n pò didi orúkọ fún ọ so tó bá jọ tààrà kí lè dáná oúnjẹ fún sí ṣètọ́n ọlọ́ni inna ṣètọ́n lakum adu fattakhiduhu aduwa ṣètọ́n ọ̀tá yín ni ọlọ́ni ẹ̀ mú lọ́tà torí de eléyìí báyìí ẹja máa pè ní ṣètọ́n torí pé tí yorùbá ń pè lẹ́sù wọ́n lè kà kọ́ta ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹni tó kà kọ́ rẹ̀ torí rẹ̀ ṣètọ́n làwọn máa túmọ̀ rẹ̀ ẹ wàhálà tí wọ́n máa ṣẹlẹ̀ tonti kpọlọ wọn bá wa ó ti sọ àwọn ṣètọ́nù mọ́lẹ̀ nínú oṣù Ramadan kì í ṣe ṣètọ́nù nìkan ló máa ń ṣìyàn lọ́nà ohun tó máa ń ṣìyàn lọ́nà pọ̀ nínú rẹ̀ nìfẹ́ nu nínú rẹ̀ náà ni pé àwọn ṣètọ́nù yẹn náà ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn síbẹ̀ gbọ́n tó lọ́wọ́ wa sọ ó ní minal jinnati wan ní adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn olùmọ̀wá kí ọlọ́ba kí ó jẹ́ kí arúgbó pẹ́ ní àtàrí dáadáa kọ́ lọ́ba fún wọn ní ẹ̀mí gúngùn lórí dáadáa àti àwa tí à ń gbọ́ ọ̀rọ̀ náà kí ọlọ́ba fún wa ní gúngùn ẹ̀mí eléyìí tí ó ṣe wá láǹfààní láyé àti ní ẹ̀jẹ̀ gbìyànjú àwọn olùmọ̀wá dèdè aago yìí bákan náà ní ọ̀la èèyàn ní aago mẹ́sàn